ń ti fẹ́ mọ́gẹ́ elédùn ọ̀wà àṣà náà méje náà. ṣe rárá. ẹ dákun tá ń gbé lọ́bẹ̀ tá ń gbé lọ́bẹ̀ o tá ń gbé lọ́bẹ̀ tá ń gbé lọ́bẹ̀ tá ń gbé lọ́bẹ̀. èmi èmi àkànbí ajẹ́ lójú lé ó lè lọ́pọ̀ àjẹ́ bẹ́ẹ̀ ni ó lè lọ́kọ́ só bẹ́ẹ̀ sí orí òkú náà lù mo jẹ́ bí baálé lólu ìkú wọ́n jẹ́ bí bàbá àsùnmọ́ kú kẹ́ ẹ gbórí ẹ̀ fún mi wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. ìwà olùgbọ́n bí a máa ń pè é lórí ìtò ṣe ló ìṣàṣemọ. lónìí ìjẹun ló kù. Ah, ah, lórí kíni. lórí pa gbọ́ bẹ́ẹ̀ kẹ́ kí n tẹ́ bẹ́ẹ̀ ṣé ẹgbẹ́ àmọ̀ pẹ̀lú ẹ̀yin ni irọ́ o ìfẹ́ yìí wọn ẹni sórí burúkú o ẹ bá máa pẹ́ ẹ̀jẹ̀ ẹ jókòó ẹ bá ti mọ̀ pé ẹ̀jẹ̀ orí burúkú yín ẹ máa kó lọ. ìlú aláwo ni èmi mo jalè wọ́n sì mú mi. Ah! bálá mi sì lọ lóyún. bàlá rẹ ṣe lónìí. bẹ́ẹ̀ni. lówe lówe là á lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló jó ọ̀mọ̀ràn nímọ̀ èso ògùn dábèdè ni. lórí ògùn níwàárọ. bá a bá jọ̀gùn dáporó pẹ̀lẹ́ ọmọ ẹni afẹ́ jẹ ọmọ ẹni afẹ́ mu. ọmọ ẹni àṣẹjí pàkàrà lọ́jà àdìbáfò olódùmarè ọba tẹ́lẹ̀rẹ̀ kárí ayé ó máa sí òun tẹ́lẹ̀dùmarè ọlẹ́ṣẹ́ bó bá ṣòdù aṣọ̀dá àṣekún òtútù àṣekún yá àṣekún mú bí ooru yá fún lọ borí ogbè mọ́lẹ̀ ẹbọ lọ́níkọ́yà àmúṣe ǹjẹ́ ọ̀ni waraka àmọ́ tó tó fi gbé gọ̀gọ́ mi èmi kọ́kọ́. àjẹkùjọ. mo dàgbọ́ gírì. iṣẹ́ tẹ ẹ ránkọ̀ ikọ̀ jẹ́rè. ngbà tẹ ẹ gbéṣẹ́ lé lọ́wọ́ iṣẹ́ tí ẹ pé kí n ṣe mo ṣe mo sì ṣe láṣeyọrí. àmọ́ ohun tí fani á gbìyànjú rẹ̀ fi ké bí eku tẹ́ yóò ké bí ẹyẹ tọ́mọ èèyàn náà ó fọ ọmọ ènìyàn rè wá ọmọ òòṣà. Hmm? bẹ́ẹ̀ ni ọmọ òòṣà. ẹ dákun adífálà ọmọ akínló pé. ọmọ òòṣà. ẹ̀yin ìlú. baálé ọkọ ìlú ẹ̀mí yín ó gùn orin tí ò ṣòro dání kò yẹ kó ṣòro gbé ẹ ṣe bí balógun rẹ olùdókòó yìí wọn ni wọn ń wá ọmọ òòṣà ẹni kí ẹ pàṣẹ ni ẹni kí balógun kó kó àwọn ẹ̀ṣọ́ dáadáa kán máa ya ojú sójúlé ọ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ kán wá wọn rí i olóyè ọ̀tún wá sí ń sọ báyìí yóò lọ wá sí ń sọ yìí ah, èyí ó mọ̀ pé igbó dídí ẹ mọ̀jẹ̀ àmọ́ fúnra wa sán nígbà tó ní kí balógun kí wọ́n mọ̀ kó àwọn ẹ̀sọ́ kí wọ́n mọ̀ wá èlékílé tá a lọ́mọ òòṣà tá a lọ́mọ ẹ tí ń jọ́ mọ òòṣà ń gan ebi yẹn sọ fáńbì ni ṣé hmm? ah, wọ́n mọ mọ òòṣà àbí bẹ́lẹ́ dẹ̀ ti. lukosi bitbo balógun lónìí ń mọ mọ òòṣà wa ọmọ òṣàwò lè dá mọ. ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ò fa kí n bá bí fálàní tó bá wà tàn mọ́lẹ̀ kì í. ẹ ìyálòde bàbá kan ni ìyálòde ti wà yìí kílẹ̀ rí sí i. ṣe é fọwọ́ sí i ká gbà pé nìkan náà ni. ẹ adífẹ́lá ọ̀yá ọ̀yá báwa béèrè. kò sí ṣe kò sáyè ṣe gbogbo ẹ ni mo ti tọ́ pé pé kí n tó wà. ohun tí fàájẹ́ kó máa yé mi ni pé. kẹ́yìn ìlú kẹ gbìyànjú kẹ lọ rè bá adírọ tútù. kọ́nsá òkúra kọ́nsá jáánu àjàfúrà àgbájì ká wí fún ni ká gba wọlé alára ká sọ̀rọ̀ fún ká gba àwọn ìgbọ́ àfọ̀gbà kíkà ọlọ́gbọ́n ní ijó ọ̀mọ̀ràn sì ní ìmọ̀ má fi ẹ̀kọ́ tán náà fún mi làárọ̀ mi báyìí sí ni bàtà kí ló tún fẹ́ èmi ní ìṣẹ̀lẹ̀. ìkòkò àwọn aráàlú ayé lọjà wọ́n fẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbìn rẹ lẹ́nu <laughs> wò ó obìnrin òòṣà wọ́n sì fẹ́ lò. àwọn aráàlú ayé lọjà wọ́n dẹ pápẹ́ wọ́n làwọn fẹ́ mẹ́ja wọ́n dẹ gèrè wọ́n làwọn ó máa mọ̀tẹ́kùn wọ́n wá mú èso wọ́n kà mọ́ jìdí ẹ̀yẹ báyìí wọ́n àdá yarí. olùmọ̀kọ́ bó ni mo ti fẹ́ dá obìnrin òsà mi. ẹ̀dàrọ̀ àti fòrèrè bójú ẹ̀dàrọ̀ bá a bá fòrèrè bójú ojú òní gbà bá a bá rẹ̀ fọ́rùn ọrùn òní gbà ẹ̀ làrọ̀ àwa ti bò rẹ́rẹ́ bójú o ẹ̀ làrọ̀ ọ̀rẹ́ rẹ̀ á wọ́ọ̀rù ẹ̀ làrọ̀ bàbá bò rẹ́rẹ́ bójú ojú òní gbọ́ ẹ̀ làrọ̀ bàbá bò rí rẹ̀ rẹ̀ fọ́rùn ọ̀rùn òní gbà ẹ̀ àwa ti bò rẹ́rẹ́ bójú o ẹ̀ làrọ̀ ọ̀dúndún ẹ̀ wáyé ìlàkọsìmọ̀gbà àwọn òde ọ̀run adéàfún olùgbé tí sọ bíbí inú ẹ̀fẹ́ mi rè gùn ẹ̀ lárọ̀. àṣàbí ọmọ òòṣà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ sọmọ pé mo wí fún ọ wípé ipòkípò tó bá wà láyé mọ́jì ogún o débi tó fi sì wà o torí nǹkan mẹ́ta ni mo gùn yín ilé ayé yìí bẹ́ẹ̀ ni owó a máa gùn yín ipò a máa gùn yìí òṣì a máa gùn yìí. ìyá mi bó ló sì yóò sì máa gùn yìí. Hmm. ó béèrè ọ̀rọ̀ nù ẹni bá sì béèrè ọ̀rọ̀ ọ̀fẹ́ di rẹ̀ gbọ́ ni èmi ló mi ń gbóná nù ẹ wà ní kéru rẹ̀ wá. ìyá mi ẹ sáwọ. Hmm. ṣé rí ìdí tówó fi máa gùn yàn téèyàn bá wà tó lówó tó mọ̀ pé ah, ó ní owó owó òun yóò mọ wáàtì bíi kọ́sà máa nà bíi kọ́ máa nà yóò mọ fi yóò mọ wo gbogbo nǹkan bí ìgbà bá pé kò sí tó wò lè ṣe yóò mọ ríra rẹ̀ bíi pé ọ̀rọ̀ tówó bá ṣe tì ilẹ̀ ni ó gbé yóò mọ wò pé òun lè fi owó gan òun lè fi ra ilé ayé owó gun irú ẹni bẹ́ẹ̀ ni ẹlòmíì wà tí ó lówó tẹ́ẹ̀ní tẹ́ẹ̀ní mọ̀ tíwá rẹ̀ lè jọba lọ́kàn rẹ̀ owó ògùn nù ṣùgbọ́n ẹni tówó bá wù ẹni tówó bá gùn bíi kọ́mọ síwáwù bíi kọ́mọ síwáwù lówó wọn mọ̀ tì kò dé ní ẹlẹ́ẹ̀kejì ipò ipò a máa gùn yín téèyàn bá wà nípò kan ipò ọlá tàbí tó wà nípò olórí kan tí kò bá bẹ̀rẹ̀ sí ní rúbọ lójú tó bẹ̀rẹ̀ sí í gùn yóò máa rí àwọn tí ò ní nǹkan kan bí ẹni tí ò rí ilé ayé wá yóò mọ rí wọn bí ìgbàgbà bá pé wọn ò já nkankan nǹkan kan yóò wọn bí ìgbà bá pé ìṣolódùmarè lọ́sẹ̀ dá wọn. bẹ́ẹ̀ elédùà tó sì dára bí eléwé òun náà dára bí aláṣọ ipò guru ẹni bẹ́ẹ̀ náà ni. bó wàá lò sí ọgbọ́n mi. bẹ́ẹ̀ bá kò ìgúnnugún gbẹ̀mọ̀ rẹ̀ sádùn ayé ọ. ṣe rí ọ̀nà tó sì gbà tí mo fi gún mi béèyàn bá jí tí òbó kò jí tó jí báyìí tí ò sí retí pé òun ò rí nǹkan kan jẹ tí ò sí retí pé òun ọ̀rà aṣọ wọ̀ tí ò tiẹ̀ ní pé òun tiẹ̀ lè rí nǹkan kan. ẹ lárọ. bá bá bò nílé bójú ojú òní bẹ́ẹ̀ bá a bá bò ní ẹ̀rẹ̀ bọ́rùn ọrùn ò ní gbà àjírọ tútù àjírọ tútù tí ọ̀gbọ́dọ̀ rọ gbígbóná. kókó bí ọ̀tá. ọ̀gbẹ́yìn kùlé mọ bí olùgbéwù ọmọ àgbọ́ fátìbí ṣeré ẹbọ òfin ẹbọ ọ̀dà o. kókó bí ọ̀tá. mo jáyé. obìnrin wàwà wọ́wọ́ obìnrin gbòlà bí iná jò láàrò. obìnrin ló ń ké sí èdè òbúrò ni mí ọmọ ẹkùn àlè èmi lọ máa jí jáwé gbogbo sọ lóòpọ̀ bẹ́ẹ̀yà bá ló wú ọ̀tẹ̀ ẹrú ètí òfin tán nánú ẹ lòdì. kó o bí ọjọ́ o. ẹ̀rọ. ẹ sáré. ẹ̀rọ. ẹ̀bọ òfin o. ẹ̀rọ. ẹ̀bọ òdàlẹ̀. ẹ̀rọ. àwọn aláṣepọ̀ ọmọ bọ́ ṣe o. Èmi kọ́kọ́. Àjẹjúdẹ. Kó dàwọ́ gírì. Dàwọ́ gírì ni wọ́n jà. Kó dàwọ́ gírì. Dàwọ́ gírì ni wọ́n jà ẹ̀yin mo dé ẹ ṣọwọ àwọn tẹ ẹni kó wá náà rí. olúwa mi ìkókò ajégúnjẹ náà àwọn rèé o wọn ò jù báyìí lọ. ẹran kan ṣoṣo táwọn eléyìí ní ni. ó yà mí lẹ́nu o. kẹtọ́ irú kó wá ní. ẹ ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ ah, pa wọn. olúwa mi àti àwọn eléyìí ti ẹ̀ gbìyànjú. àwọn eléyìí ò ní ìjẹ̀kọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ tani kí ni ọ̀tọ̀ kí lọ́kọ̀ ni ọ̀dà bẹ́ẹ̀ ìwà di ẹ̀mọ̀ pé mi mọ wájú ìjẹ òkè mi kọkọ ajẹgúdẹrán èmi ọgbà mi lábàá fà pé èmi ọtá gbọdọ ní o. ìkókó ajẹgúdẹrán ọ̀dàwọ́dì ìwọ̀jà ọ̀dàwọ́dì ìwọ̀jà ọ̀dàwọ́dì ìwọ̀jà ẹgbà ntọ́wà náà yé ẹgbà ntọ́wà ọ̀yà yẹn mọ̀ orí sọ́ọ̀bù sàmọ́ wọ́yá ẹgbà náà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ìlú ó gbé ọ. àbúrò oníṣẹ́ ta rán ọ àbọ̀ ń kọ́. mo jíṣẹ́ bí ẹran mi mo jẹ lójúlé lójúlé mo jẹ nílé tòṣì létò àmọ́ bí mo ti ń fomi wọn lẹ̀ mo ti rọ ọmọ òòsà. níbi ah, o ti ń fomi wọn lẹ̀ kí orí ọmọ òòsà báyìí. adilọ́jọ́ tó dákun ṣé èèyàn ni àbí ẹ̀bọra. Ah, ah, ilé ẹ̀sìn máa bá wa mọ̀ bọ̀ ní àárín. ìyálóde ẹmu ẹ kì í ṣẹranko bí o rẹ. ọ̀dà ah, ah. kan bí ẹ bá ṣẹranko bí o rẹ. ibì kan lọ́wọ́ sá ti rí inú gbòòlò ti rí ni àbí ọ̀dẹ̀dẹ̀ wo àbí inú ilé wo ní pàtó. nígbà tí mo bẹ̀rẹ̀ ètò òru náà inú ilé kókó bí ọ̀tá obìnrin bí ọkùnrin ló ti rí. bàbá olóyè ẹ̀yin olóyè kà sí nǹkan. ìyá wa ń bẹ́ ń yẹ̀wò. bá a tó ń tó ń rà lè.

obìnrin bí ọkùnrin. ìbàrẹ̀ o. ẹ káàárẹ̀ yín madé. o. ẹ̀yin ọmọ yìí àwọn olóyè làlejò ti ń béèrè ní ẹ̀wá lè gbé fún ọ tí wọ́n jókòó. ìyá wa ọ̀rọ̀ tá a bá wá kì í sọ̀rọ̀ ni ti lórí ọ̀rọ̀ yìí ni o ó ń kó alẹ́ rù gbogbo nǹkan iní ń bàjẹ́ tó ti sú àwa gan. ìjà wa ni ká wá ṣàlàyé. kí lèyìn ṣe wá kàn mí. nígbà tí ti ń kẹ́rù ti ń kẹ́rù wọn ò bíi dákọ́ dákàtà ni kí ó sọ ẹrù rẹ̀ kọ́ mọ́ rí o àbí nígbà tí máa ń kẹ́rù ti ń kẹ́rù yẹ̀yìn ò gbèsè tẹ̀ lè gbé ni lébàkùnrin ni. ìyá wa a ti gbé gbèsè abúlé mu wọn lẹ́rú. tá kọ́ lọ láàrin ẹ̀rọ àwọn tí mo ti ń gba mi kó kó jáde. ẹ wọlé ewu wa olùsọ́gbà tó lókun lọ́rùn wèé jáwọ́ àárín wa bí ewúrẹ́ tí ò lólùsọ ibi olùsọ́gbà tó tó dàbẹ̀ tí èwe èwe ni. kí ló fẹ́ kí ló wá wá àbáyé yín fẹ́ bàjẹ́ ni ẹ wọlé ikú ikú parí ẹ wọlé àrùn àrùn gbẹ́ndé. ẹ dẹ́gbẹ́. n ò bá nọ́rọ̀ o bàbá yín ni mo fẹ́ rí. bẹ́ẹ̀ni. ìpakúlakú bá bọ́ lọ. èmi mọ ni èmi ìkọkọ ajẹkújẹ náà èmi ò gbági lábàá pàpọ̀ èmi ò tẹ́ gbòǹgbò ẹ̀nà sómi sùn ajá tó wọlé ẹ̀kọ́ yóò fẹ́ jẹ̀wé. tó bá ṣe pé píjì pa lọ màá wọ̀ gbìyànjú kọ́ wọ̀ bó bá ṣe pé aṣọ ẹ̀tù náà lọ màá wọ̀ gbìyànjú kọ́ wọ̀ ẹ bọ́ra ṣe tán tí ó bọ́ lábẹ́. báyìí tọ́bi ọmọ èmi mà ni èmi ọmọ kúti kú ò lè pa èmi ọmọ àrùn tọ́rùn ọ̀gbẹ́rọ̀ gbẹ́dẹ́ èmi iwájú èmi lọ́wọ́. lọ́wọ́ ọ̀tẹ́rẹ́ omi ẹyẹ gbẹdugbẹdu omi ọ̀sára wùjì adéko sẹlẹsẹlẹ mọ̀gbẹ́ èdè kọmitì rẹ̀ lẹ̀ ti pọnmi ẹlẹ́yẹ wọ́n ní kó sàlá wúrúbọ kí ọmọ ẹlẹ́yẹ mọ̀ bàpá ọ̀sàlá wúrúbọ. dọ́bẹ̀ dọ́bẹ̀ dọ́bẹ̀ agbáwọn lẹ́bàá ni ti sẹ́rin akamọ́lẹ́tẹ̀ kan omi ara rẹ̀ jara rẹ̀ kọ́sẹ̀. yirigiri yẹn takiri wájà. ó lè wula. bí kọ́kọ́. a yẹ kí n jẹ́. takiri takiri wájà ìdókò mo ti ránṣẹ́ pé kó di dandan kó rogun mo ti ránṣẹ́ pọ̀rọ̀ mo ti dandan kó rọ́nà lónìí mo filẹ̀ bọ̀rọ̀ bí aṣọ ìbí mo sọ ẹ̀ wọ́n jẹ́ kó ma pé gbọ́ ní kẹ́lẹ́ kó ma yẹ nínú àjò níjù kìtìkó ti gbọ́ mọ̀ níwájú ẹ̀mí ojú pákó kó ma fọ́ àrẹ̀mọ́ ti gbọ́ lókè èmi kankan bá àbójú kòkó bí èso pẹ́pẹ́ èmi ọlọ́lọ́mọ́ ti gbọ́ bọ́ lọ́wọ́ ẹni náà ni mi wọ́n sẹ́yìn wọ́n sẹ́kù pàbọ́dá sọ́sá mm. wọ́n bá wọn ní wèrè wọ́n parapọ̀ wọ́n lọ kọ́pọ̀lọpọ̀ ògùn lọ́dọ̀ ikú wọn wọ́n pa kú ọsílẹ̀ lẹ́fẹ́rẹ́ wọ́n ní kò sí wọ́n kókó bírímù bírímù àgọ́ mi bọ̀ babaláwo tó gbójúgbóyà onífọwọ́ tọpẹ́ fún oníṣègùn tó gbójúgbóyà onítàsígì lọ́yẹ̀ ilẹ̀ ni mo pè ilẹ̀. bọ́ọ̀lù lọ́rọ̀ ẹ̀ bọ́ọ̀lù lọ́rọ̀ ẹ̀ bọ́ọ̀lù lọ́rọ̀ ẹ̀ ikú ò ní palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀. tó lọ níjà àwọn ọmọkùnrin òkú lọ lórí ọmọ bàbá lọ níjà àwọn ọmọ ọ̀sà lọ lórí odò ọba wa lọ níjà hmm. ọmọ òru ní bá bá bẹ̀rù bẹ̀rù. wọ́n jẹ kó wọ́n mọ̀ pé adé oníṣòwò àti kẹ́ eh. adé oníṣòwò àti fọ̀rẹ̀ ńlọ àfẹ́kà àrọ̀mọ́ra yẹ fẹ́ náà àràká bẹ́ẹ̀ lọ òwúrọ̀ bọ́jọ́ bá yọ tọmọdé tàgbà nírí ojú níbẹ̀ lọ́wọ́ rí ẹsẹ̀ níbẹ̀ lọ́wọ́ nà asọ́fún níbẹ̀ lọ́wọ́ kú òkú ajá ò lè pọ̀ òkú agọ́ lẹ́kẹ̀. padà padà padà padà padà padà padà ah. àtọ́ mi àbá nígbàgbọ́ ah. alálẹ̀dẹ̀ àbá òsì mi àṣẹ nígbàgbọ́ alálẹ̀dẹ̀ àṣẹ àtọ̀tún àtòsì wọn kì í rúbà ìmọ̀dà nígbàgbọ́ olóbìnrin mọ̀ tó wẹ́lẹ́wẹ́lẹ́ èrè ẹlẹ́yẹ ìnáwó ríra òṣùpá lákàyà ògbó lórí ara rẹ. lákàyé o ọ̀sán ti sẹ́ni. èmi mọ orúkọ tí wọ́n lè dé kan. Ah! ìtọ́jú ògùnbẹ̀rẹ̀ ìtọ́jú àgbẹ̀rẹ̀ dájirigiri dájirigiri yẹmi kọkọ sọjà ọkùnlákàyé o ọsìmọlẹ onílẹkẹkù kàbú ọlọ́run o ṣe o mo tún ti rẹ́yìn kan náà wọ́n tà mí àdìgbòtò àdìgbòtò dábì ìwọ dáṣọrí dáṣọrí. sẹ́pọ̀ ń lọ pàjágun mọ́lú. ó ní. Ah. Ah, ah, ajẹ́pọ̀kùnrin òun ò ṣe é fọwọ́ tó rọ̀ mú nù o torí pé jagun mọ́lú gẹ̀yìn sẹ́ran rírọ̀. àdà ẹ ẹ bí ọ̀rọ̀ wa dé dùn kí wọ́n á ní ẹ wá fẹ́ kẹ́mi ó ṣe báyìí fẹ́ fi wá báyìí. ẹ ṣeun ìyá wa adífàlà àti dáfà nígbà tó máa sọ fún wa ó lọ́mọ yín ọmọ òòṣà ọmọ òòṣà ìlú ọba àgbésìtù tí lóò fi tùbà tí ó fi tùṣe ìlú náà ni pé ká bá tọrọ lọ́wọ́ yìí. ọmọ yín o. ọmọ òòṣà. ọmọ òòṣà kan náà ni ọmọ yín wọn ní tó bá ti lè bá wa gbé báyìí ẹbọ fún ẹbọ dàní tí gbogbo ẹ òtúbà tí ó ẹ dúró ná olóyè ṣé ẹ wọ òkè ṣé wọn ọmọ bá ń ṣe yín ah, ah. ṣé fàáyín ọ̀fọ̀ lójú. <laughs> torí bí èbá ṣe pé fáyín ti fọ́ lójú kò ní mọ rírì kọ́pọ̀ mọ tèmi ló kù tí ó wà bẹ́yìn gbé tutù tí wò fi ní máa kó yín máa wọ́n ìta ní ta ló yẹ kó kó gbogbo yín tán yányán ẹdún tó sẹ́yìn òbí mọ tí ni tẹ́ fi wá wò sùnsùn pọ́ mọ tèmi lọ́kàn tí fáyín fi wá wò sùnsùn tó wá tí ó mú tí ò rí tọ́jú ọmọ tèmi ẹdún náà ẹ̀yìn tí níbi tá fẹ́fẹ́ ti fẹ́ tó ti gbé odidi ti ewé rí. èwo rọ ẹríbi tí jì ti gà tó ti dominú àgbọn nù. ewọ. ṣé ẹ wá lajú yín méjèèjì lẹ́bàá ẹríbi tí wọ́n ti fọmọ rẹ̀ bọ rẹ̀. kò ṣeé ṣe. aláṣẹ ò lè ṣẹlẹ̀ èrè ọ̀bọ̀ mi. ìyá wa kò lè tún bẹ́ẹ̀ ṣe mú yìí kó gbé ìka kó gbé lẹ̀. ọgbọ́n ni ó parí o. lọ́lọ́lọ́lọ́. ó parí owó jẹ́ ni. ìyá Ah! ọ ti yé mi ìjàmbá ìjẹ̀dẹ́ kánákáná ti wá nà mẹ́ga báyìí hmm. ọmọ tèmi kí lẹ fi sùn ẹ̀rọ ni àbá ọjà bọ́ lẹ́nu yín ẹ má gbìyànjú ẹ̀ bàbá gbìyànjú ẹ wò ń tà ẹ̀rà ẹ san hmm. ọ̀rọ̀ kan lẹ̀ yọ kan bá lé yọ kan jẹ́jẹ́ mo jókòó mi mo sọ bẹ́ẹ̀. lè jẹ́ ọ̀rẹ́ ẹ̀rí pẹ́ lé. ẹ káàbọ̀ lákè ọ̀nà ooo gbogbo ẹ̀sọ́ ẹ̀kú ẹ̀jú rẹ̀ bẹ́ẹ̀ ní he. Yá mi máa ń gbẹ́sẹ̀ àìní kan ọ̀gbẹ́. Kókó bí ọ̀gá o! Kókó bí ọ̀gá o! Kókó bí ọ̀gá o! Ọkùnrin ní ọkùnrin ìlà. Ìkòyé ìsọ́ ogun bírọ̀. Ẹ káre láì.

Hmm. kò burú àmọ́ díẹ̀díẹ̀ o sọ ọmọ pẹ̀lú le lọ́wọ́lọ́wọ́ báyìí díẹ̀díẹ̀ o hmm. sórí àjẹwẹ̀yìn lọ́bẹ̀ lẹ́dẹ̀ jẹ́ bọ́ bá ti ń rìn lọ́mọ ara ìwẹ̀yìn o n tí wọ́n ṣe láàrin ìlú mọ́ sí o níbi tẹ́mi ìtẹ̀ mọ́ tẹ̀bẹ̀ o. àmójútó rẹ dọwọ́ rẹ o. mo dé tán kékeré ìyá mi mo dé tán. ọ̀ka rẹ̀ lẹ́ o.

dàgbà sọ fún ọmọ ọ̀pọ̀ fún lo dagba dàgbà ara lẹ̀. ẹjọ́ bá kankan bẹ́ẹ̀ ikú pa yín ẹ̀yin olori ẹ̀ sórí ìmú ni. kò sí nǹkan kan nule ilé àwọn arákùnrin yìí. ẹ si sí o ó kankan nule ni. bẹ́ẹ̀ ni kò sí nǹkan ọkọ mi ẹ dákun kódà àti ìjẹ kankan látàánú ẹ ti ti ta ayé yìí di pòfo. ẹ jọ mi kó là ń gbà. abúkọ mi ẹ jọ. bàbá lọ́dọ̀ olúwa mi ẹ lọ rè sọ fún wọn ìdí tẹ̀ mí ní ìgbẹ́kẹ̀lé ọ̀yà nílẹ̀ ọ̀yà ẹ̀yẹ gbọ́ báyìí ẹ̀yẹ gbọ́ báyìí. sáà bá gbẹ̀rẹ̀ sáà. olórí ìlú làwọn. ẹ mọ̀ dẹ́ kiri kan ìyá ni o ẹ mẹ́mí èmi kúkọ̀ yìí kiri ti yín ọ̀tà ẹ sọ̀pọ̀ ikú parí ẹ ti sọ ní ibú ẹ ti sọ ibú. ẹ wo ṣé ẹ mọ̀ pé kú ló máa ń lálejò ni. èmi ìkọkọ ajégúnjẹrán lẹ́gbẹ̀rún àrùbá ìwà fún. ẹ wò ó kí gbogbo tá a ní nílé lóde rẹ kódà ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi tó ṣe ìnáwó ló yá níwọ̀n bá bá ní ìyí rẹ̀ ṣàánú wa. ẹ dẹ́kun ẹ dẹ́kun ọkọ yìí ní rí. ẹ dẹ́kun ọ̀rọ̀ náà bá múnú bí mi ẹ kádà ní kò bẹ orí ẹ̀yìn náà ẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó. olúwa yìí olúwa yìí olúwa yìí egungun náà ní ọgbọ ẹrù wọn dà. ó ní ẹlẹ́rù ní olúwa ní. gbọ́ ẹlẹ́rù. gẹ́gẹ́ tí mo wo gègé ìpẹ́ náà tẹ wá nílùú wa gbogbo ń ta nínú rẹ̀ ti kó lọ. àti tí ìṣiṣẹ́ àti. àbí bẹ́ẹ̀ ẹjọ́ kún náà ẹjọ́ tẹ wá ní pàmò lè ní. àwọn Ah, rẹ̀. Ah, ìjọba Ah, ẹjọ́. Ah, tó Ah, rà Ah, ẹgbẹ́ Ah, sẹ́yìn. Ah, tó bí n bá gbọ́ pé kílẹ̀ náà nìkan tó o yóò kó lọ́rùn yìí nìyẹn ẹ̀yin ẹ dákun adùn wọn dà. ẹ̀yin bàbá ẹ̀yin wọn pé pẹpẹsẹ o olúwa mi o wọn ti sori iwu ah, bẹ́ẹ̀ mọ̀ pé mi kú kọ yìí kiri o kéré níbi ká kóni lẹ́nu ká kóni lẹ́rù. ṣe gbọ́dọ̀ àwọn eléyìí wọn pé pẹpẹsẹ o àwọn ò lẹ́rù lẹ̀ mm. àmọ́ lé ẹbí ọlọ́lẹ́rù tó ti lẹ́rù mm. gbogbo ẹbí wọn ló ti kú tán. Ah, ikú wọlé àwọn ọlọ́mọ sá ó fọ sanni tí ó ní nǹkan ṣé pẹ̀lú tá a wá yìí á sanwó lọ ni àwa hmm. ní sanwó lọ. Ah. ó yẹ mọ́ kókó àṣọ lágbàá olúwa. olúwa mi tí ó sì àwọn ọmọ yóò dà fún àwọn ọmọ yóò. Ah! ewọ ewọ ewọ ìkòkò sọtúrú ẹ̀fọ́ ni ah! Ah! ikú ò ní pa kí lèyìn àrùn kì í ṣe kínú àwọn méjèèjì lọ rè ń jókòó sẹ́kù lè kúkú mọ́jú kọjá lára wọn ikú ò ní pọ̀ lọ ikú ò ní palẹ̀ ikú ò ní nǹkankan tí ó fa tẹ́gùn sí ìkòkò ikú ò ní pọ̀ wa wo bí wọ́n á yín ń gbọ́ ọ̀kàrì ọ̀kàrì ìkókò ọjà wẹ̀yìn ọmọ òòsà tó ń wá mu. akábọ̀ àwọn bá sì ọ̀kàrì ọjà pẹ̀gbẹ́ rẹ báyìí ọmọ òòsà tó ń wá mu. bọ́ọ̀dù bá gbàdọ̀ mi báyìí kedere báyìí dàdó nínú ara wọn ẹ dé mo rí ọ. tọ́ba kọjá bí lọ́wọ́ ọ̀yà lọ́dún wa. ọmọ àgbà ọmọ àgbà ọ̀yà lọ́dún wa. ẹ bá mú ọ. ẹ bá mú ọ. ẹ bá mú ọ ẹ dákun ẹ tẹ́ bí ẹ bí ẹ tẹ́ fẹ́ fẹ́ ìbò kọ ìyá yín lọ́ta sí. wọ́n bí ọdún méjì ọgbọ̀ngbà òkú fẹ́ ta yín bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ wò ó ọ̀yá lọ jíṣẹ́ lé mo fẹ́ fi ọ̀pọ̀ àròkò lé sọ fún ìyá rẹ̀ kó o ní èmi ìkókò kó o ní mo ti gbé. ọ̀yá jẹ́ ẹ̀rú jẹ́ ẹ̀rú ọ̀yá ọ̀yá jẹ́ ẹ̀rú jẹ́ ẹ̀rú. ọ̀kàrì ilé koko ń tágbé àgbẹ̀rù mi nínú báyìí tẹja ọ̀yá mọ̀bọ̀nlé mọ̀bọ̀nlé ọ̀kàrì ọ̀kàrì ọ̀kàrì yẹ ìyá wa ìyá wa yẹ. èmi ní ìfún ọtún táyé wọlé àgbàlá bá. ìyá ọ̀dà ìyá ọ̀dà. kí ló ṣẹlẹ̀. mo ti gbọ́ ah! ọmọ ọ̀sẹ̀. ọmọ ọ̀sẹ̀ lẹ́ndẹ̀wẹ̀ o. ọmọ ọ̀sẹ̀ ẹ̀gbọ́. lọ́nà ṣé kì í ṣe ọmọ tèmi lọ ni wọ́n gbé. mo ti ah. àwọn ọmọ ni wọ́n dẹ́rù rẹ̀ wò ìyá wa mi ìmọ̀ wọ́n ìdẹ́mọ̀. ọmọ àwọn tó gbé lọ́mọ wọ́n gbé ọmọ mi. Ah! ẹ̀rọ kókó bí ọ̀dà. wọ́n gbé lọ́mọ. wọ́n gbé mọ̀. ẹ̀yin aráàlú arúgbógun bíi èéfín ẹ gbé ọmọ tèmi ẹ fi ọ̀rọ̀ yín ṣe ìgbín tẹnumọ́jú oògùn mo ní wọ́n fọmọ mi lẹ́kọ̀ọ́ bá yín gbé tutù ẹ lórí láyé ẹ lọ rè gbé lọ́mọ a ti sọkọ lórúlé ó di dandan ká ẹ gbóhùn lé a ti sọkà nírú mọ́lẹ̀ dandan ní ká ẹ rí jẹ ìjọ àfàyàfà ajá yín ti tẹnu bẹ̀gún ajá tó bá tẹnu bẹ̀gún gbogbo ẹnu ẹ̀ kìkì ẹ jẹ ẹ bí ọmọ tèmi ó lè tó gbé kàkà kí ọba gbóyún sí wọn. òtòlúwa rẹ̀ ìlú ẹ ti ti ya. o. wọ́n pín pẹ́pẹ́sẹ́ nígbà tẹ́ ẹ dóko lánàá ọ̀nà ẹ̀fẹ̀sẹ̀ ṣe àtẹ̀yìn tẹ́ ẹ rí kú apá tẹ́ ẹ rí kú ẹsẹ̀ irọ́ ni àbóòtọ́. àwa la iṣẹ́ láti dé títí dókè odò. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ kò ní dáa fún gbogbo yín ẹ ṣòfò dànù ni. àṣìṣe àṣìṣe àpapọ̀ ìṣiṣẹ́ àti gbogbo yín ọkọ̀ yóò ní balẹ̀ yín iṣẹ́. bẹ́ẹ̀ bá wa parọ́ ó yẹ ṣe kiri fún ọ ṣe kiri fún ọ. èmi ò ní ẹ mọ ní ẹ̀wọ̀n ẹsẹ ìyá tí ẹ sẹ ní ẹ jẹun eléyìí tí mo mú alọ́sàn náà dànù wọn gbẹrẹ èmi sáré ẹsẹ ni ìwọ ni olórí ibù ìwọ ẹ̀yìn ìwọ kọ wọn ti di ìwọ wọn ti di ìwọ lọ́rọ̀ àwọn ẹ̀jẹ̀ ni yọmọ ni. a lọ fún ẹmọ dúdú ọ̀nà rẹ. a máa fi ṣàkóso lórí olórí ibù. a nà wá bí ẹja jẹ. ẹ ti rí. a ẹ gbọ́ ẹ gbọ́. kára olè o. kára olè o látọ̀dọ̀ yá wa òkú bí ọ̀tá wọ́n ní ọjọ́ mẹ́ta táwọn fún yín ọjọ́ mẹ́ta àti kọjá mẹ́ ó kú ọjọ́ mẹ́rin ọmọ àwọn tí ń bẹ lákàtà ìkókò wọn ni kó bá wọn. olúwa mi obì bí ọkùnrin ẹ láwọn ò bá yín jẹ àwọn ò sì ní bá yín pín tẹ ẹ bá wá kọ tẹ ẹ lẹ́ẹ̀kọ́ tọmọ àwọn ṣe bẹ́ẹ̀ tẹ lọ àwọn sọ̀lú ìdẹ́rù o bẹ́ẹ̀ ni. láfikún wọn ní ìkòkò ò ní gbomi kọgbẹyìn kọsúdò ó gbà sọsọ. bẹ́ẹ̀ni kò jù bá ń lọ. Hmm. àyè ẹ̀ wá gbà. àwọn wàá ṣe nǹkan báyìí lẹ́gbẹ̀rin ọ̀tẹ̀ mọ̀ lọ́rọ̀ yìí bá a ṣe ń pàkan nìkan tún ewó tún lè lé ìbáyìí. Ah, lukosi ó dàbí pé ntẹ́mi rí ẹ̀yin ìṣílẹ̀ tó rí ti ẹ dákun ṣé ó dáa ká fèèyàn doyàwó tí kọ́mọ rẹ̀ gbádìí yẹn ara púpù doyè ó sàn jẹun mi ò kálù lọ kí ni kókó pé balógun bẹ́ẹ̀nù tí àwọn ìsìnkú ológun wẹ́wẹ́wẹ́ yìí tó wà wíwó tó wòró bí ọ̀gá lé ọkọ̀ lórí balógun sì wà lórí ìjókòó kò ní kankan ṣe sí i ó wá wò bọ̀. kò yẹ kó rí bí ọ̀tún ẹ máa mọ tẹ́ ẹ máa sọ tí ọmọ jáde lẹ́nu yín. mi ní làkàyè nù. o ní o. mi ní. ẹ ẹ balẹ̀ ni ẹ nínú ṣé kókó mọ kọ́ bá wọn kọ́ bá wọn jà báyìí ni àbí ṣé wọ́n ti gbé mọ àbò orí mọ lọ́wọ́ rẹ̀ àwọn tó kó mọ lọ. lukosi ò ní sọmọ. àṣẹ o. èmi ò sá o mi ò sì bẹ̀ o balógun ni mí ṣé mi kí n wá lọ kojú ìkòkò ẹ dákun ṣé balẹ̀ ti sígun fún mi ni. Oh. Hmm, ọ̀lẹ́ rẹ̀ léèwọ̀ ọjà ó ní kò ní dáa fún bàbá ọ̀lẹ́ ó ní wọ́n sọ pé yóò dáa fún bàbá gbogbo wa kò wá tán. Ah! sùúrù láàfin yanjú ti ń bẹ́lẹ̀ yìí. lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ ni mo ṣètò wú ọ̀rẹ́ rẹ yìí dáadáa níbi tí ọjọ́ orí rẹ dé yìí kó má ní iṣẹ́ kankan àtò tó ń ṣe àwa máa fẹsẹ̀ gbẹ́lẹ̀ káàkiri ìlú níbi tí ọjọ́ orí rẹ dẹ̀ dé yìí gbórí ṣé o sọ fún yèyé nípa iléeṣẹ́ mi. mo sọ fún wọn wá dẹ̀ wá wọ̀rọ̀ tí mo gbọ́ mọ́júlé ní ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ti ń gbọ́ tí ti ń dìdánù. àjàgbé wá gbọ́ ọ àjàgbé ó sọ pàtó nǹkan tó bá fẹ́ ṣe ó mọ̀ ṣe pé ọ́. ẹ ṣe ẹ ṣe èyí mi ẹ ṣe ẹlẹ́dùn àpọ́nlé o ní gẹ́gẹ́ bí ẹ̀yin fáráfárá ṣe mọ̀ wípé àwọn àgbà ní iye kan alábàáwọn kò ju lọ ìtàlá lọ bẹ́ẹ̀ gbogbo èèyàn mọ̀ nílùú yìí pé tí wọ́n bá ti rí ìgbélà ọmọ àrùn òun fáyà fáyà. ẹ lágbára Ọlọ́run lágbára àwọn tó ní ilé ayé lágbára Elédùà bàbá ṣe ń kúrò mí mò ń mú lọ ilé ẹmu. ẹ ti fẹ́ lọ sí ilé ẹlẹ́mu. ibẹ̀ ni má ti bá sọ̀rọ̀ ló bá ti gbọ́ àbí káwọn onígbọ̀rọ̀ mọ́jú bóyá ọjọ́ bẹ́ẹ̀ wúro ṣó jẹ́ wúro lù. iṣẹ́ tí ẹ̀ tó kàn mí ibi tó bá wù yẹn lọ tèmi gbọ́ kó ṣàkóso ṣẹṣẹ. àjàgbé wọn kò bá mi sọ̀rọ̀ kì í ṣiṣẹ́ mú mi lọ ilé ẹlẹ́mu. àbí wà lọ kò mọ̀ ṣe yẹn kò dàgbà ṣe mo ti gbọ́. méjì péré ni mò ń wò lórí ìdúró yín. ọmọ mi ń kọ́ àbí baálé yín ọ̀ sọ fún mi pé mo ti rán ni sóun látànà tí n ò ti rán ọmọ mi wípé bíkíbi tọmọ mi bá wà kẹ́ ẹ fi lè e lọ kò wí fún bẹ́ẹ̀. ẹ mọ̀ sí báyìí tó bá jírí ni ẹ jẹ́ àgbàgbé rẹ̀ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ a sì àjọmọ̀ gbé a tún lórí láyà ká tún wá bá yín. Ah, àwa rò wípé ẹ fẹ́ fún wa lọ́mọ ni o ńlójú ẹ lọ gbé pamọ́ ẹ wá fẹ́ fi dà wá láàmú àjẹsí bẹ́ẹ̀ àgbọ́mọ pamọ́ ẹ jọ ẹ dákun alálẹ̀ yọ ọgbẹ́ yìí náà ẹ fún wa lọ́mọ ìkọlù ọba wa ṣe tí ó sìn. ẹ mọ̀ pé ìyàwó àbára ṣe é <laughs> àwọn ọmọ ọmọ ọgbọmọ pamọ́ ni wọn á ń gbé jáde fún wa sí àá sì gbé yẹn tó làbára rẹ ẹ ń wá mi níjà àbí ẹ fẹ́ mọ bí mo ṣe tó ẹ ń sọ fún mi pé kí ni wọ́n ṣe lẹ́yìn bá mọ̀ fojú agbara wo kúdẹ ti omi àmọ́ wọn gbèrú wọn lọ. bẹ́ẹ̀ni. e wo ọjọ́ méje péré ni mo fún yín o tá a bá kọ̀ tẹ́ ẹ gbé ọmọ mi kalẹ̀ láàrin ọjọ́ méje ìjẹ́ ká ẹ mọ̀ pé yóò dá lóko yóò sì para lé àjà ojú yóò pèrò ọ̀nà kówé ọ̀wà akẹ́kọ̀ọ́ ní dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ ìfi yé yín wípé késekése yín ti da láàrin ayé. igi yín dá láàrin ọgbà ẹ ti gbé odidi ìmọ̀dẹ̀ kan ó sì di dandan kí gbàdán gbakú rẹ̀ kú. bẹ́ẹ̀ ló kò dá ìgbé ọmọ mi kalẹ̀ fún mi ẹ sì rí ìpín ìtàpọ̀ wà rí i bẹ́ẹ̀ ni ẹ lọ gbé ọmọ mi wọ́n mi ẹ gbé sí o. ọmọ àwa gbọ́ máa tún wá ọmọ ìdíbọn wájú yín bí. a lè kọ́mọ. mo rò pé gbọ́ tọrọ ẹ bá dé ààfin yín lọ ẹ̀yìn fún baálẹ̀ yẹn lọ́jọ́ méje péré ni mo fún wa láàrin ọjọ́ méje tí wọ́n bá rọ́mọ mi ìyá wa ṣe ń nà wọ́n pẹ̀tẹ́ dà ní. ìyá wa ṣe ń nà náà kù. mi láàrin ọjọ́ méje. ẹ tún dúró ni. ẹ jẹ́ kúrúkúrú gbojú ọjọ́ wo inú mi ó dùn tó o bá lè gbọ́n tí mo fẹ́ sọ yìí látàkókò yìí lọ ọ ò gbọ́dọ̀ lọ sóko olè kankan. olùkókò èmi lọ́sẹ̀lẹ̀ àti pé kí ló rí. sanbẹ̀sùn papò rọrí ìwọ máa mọ̀ mọ́mọ́ sùn kígbẹ́ wo látàkókò yìí lọ bọ́ ọ bá lè gbọ́ tí mo wí inú mi ó dùn ọmọ pé mi olúmọkò èmi ọ̀gbábẹ́ lábàá pàpò èmi ìdáńdágìrì èmi ìdágìrìdá èmi tí mo wà nulẹ̀ tí mo ń dẹrù bara mi bí ìbá sínú ilé ẹ̀rú bá àwọn èèyàn wo sẹ́fẹ̀sọ̀ fapọ̀rọ̀ rí ìwọ ọmọ ọmọ sòkì bẹ́ etí mo rí mọ sọ ọ mọ dàn wò mọ dàn wò mọ dàn wò ọ gbọ́dọ̀ lọ sóko olè kankan ọ gbọ́dọ̀ lọ. bàbá ti rí ẹ wàá rí mi bàbá ní à àdìyẹ o àjàgbé ibi tó wà ọmọ ìpínlẹ̀ bá ti rí ọmọ àti mi àjàgbé ọ̀rọ̀ fẹ́ sọ yìí kí èsì kọ́ kékeré o ẹ má bàa fojú kékeré wò inú mi wá dùn ojú ẹ ló ṣe o tí ìyá mi pè mí pé ṣó kí ọ̀bí ọmọ tó tó báyìí kó má níṣẹ́ lápá kí n má jẹ tààrọ̀ tọ̀sán tálẹ́ wọn ní mo tún máa ń yọ̀bọ̀ pé ẹran ìkéré nù ṣáàsùn àjàgbé mo wá fẹ́ kó bá mi wù dáadáa àti wà tó lọ́wọ́ àgbẹ̀dá iṣẹ́ wo ni mo lè ṣe mo ṣe rí gbọ̀lọ̀gbọ̀lọ̀ tọ́ tóní dààmú agbo ara mi tóní ní wàhálà nù. ọ̀rẹ́ wa ká má dòònà pẹ̀lú tó bá ní rò pé gẹ́gẹ́ bí ọpọlọ méèké ti tèmi àti làákàyè mi èmi rò pé tí wọ́n bá lè máa ṣiṣẹ́ alágbàro ó dáa gan ó mọ rówó bí olè ló sì mọ rówó. ta ló sọ̀rọ̀. èmi nì. Ah, ah, ẹ ẹ ṣe wọ ọ̀dà wọ́n fún ẹ kékeré olóṣì ọ̀ ò lò gbẹ̀dẹ̀ kékeré o tí àwọn ẹ̀ funfun tójú funfun yìí sọ́ni làkà ìdí ọ̀hún lẹ́wọ̀n ẹ̀mí àti ẹ̀ sọ́ni làkà ìsọ̀rọ̀ tó sọ yìí ó jẹ́ sọ̀rọ̀ bẹ́ntì ìlàkàyè ìjọba lẹ́wà lẹ́wà yìí kí ni mo ṣe o. ìwọ fáfáyà ló ní làákàyè yìí ìwọ fáfáyà ló ń pẹ̀lú ọ̀gbọ́járu àwẹ̀ yìí ìwọ fáfáyà ló mi ń níṣòro lómi pàrọ̀ méjìlá fáfáwà káwá gbà ẹ́ lìmọ̀ràn ibi tó ń fáfáyà kà mẹ́kọ̀ọ́ rí tiẹ̀ sí tiriti ìwẹ̀ ìwọ fáfáyà kà mẹ́kọ̀ọ́ tiẹ̀ tiẹ̀ sílà ṣọ́ngbọ́n sórí ikú rì mí wà lọ́pọlọ tiẹ̀ ló fáfáyà kà mẹ́gbà ẹ́ lìmọ̀ràn yìí bá wa orí bá. torí ikú yìí ló sọ sẹ́mi fáfáfá mi lọ́kàn tí mo mọ̀ pé tí wọ́n fáfá yẹn tó wá ṣe ò ní àṣẹ. sọgbọn tó bá dẹ̀ tọ̀nà yẹn tọrọṣọ kíákíá ni wọ́n fáfá yẹn kẹ̀mẹ́ ibùdó ayọ̀ ló bá já sí. ọ̀rẹ́ mi ọmọ lulẹ̀. ẹ ẹ mi lulẹ̀. irọ́ ó ṣèkìní náírà ọ̀kan ni mẹ́màdàlóhùn ẹnu bí pákó oníṣọ. ọ̀nà olúwèrè ẹ̀jì o. òṣèlú jẹ́ bùbá tó kò sọnù. ọmọ líle ni o. aṣọ aṣọ bàbá yìí lówó. ọ̀nà olú ẹ̀jì o. ẹ ẹ filẹ̀. ṣiṣẹ́ tí kòkòrò ṣe. kí wọ́n yí pé látìgbà tí kòkòrò fún afọ́yẹ́ tó ti bẹ́sẹ̀ lù tó ń jagunlọ́lọ̀ tó jagunlọ́lọ̀ oṣù tó ń gbọ́ ìròyìn táwọn èèyàn kẹ́mi rò nílé fẹ́ òkìkí ẹ̀ka mẹ́kàn ṣé ọ̀tọ̀ ní kéèyàn lówó ọ̀tọ̀ kéèyàn máa lókìkí ṣé tó bá tọ ọ̀nà lèmi fáfáyà kábẹ́ fún ẹ ọ̀nà tí ìkòkò fáfáyà kábẹ́ tọ̀ yẹn wàá lówó wàá tún lókìkí àwọn afáwọn aláwọ̀ mọ̀ wípé àwọn afáwọn aláwọ̀ yìí mọ̀ ọ̀rọ̀ ló ń tọ ẹnìfọ́pọ̀ ní gbọ́dẹ̀ ló wà. ìkókò ẹ ó tó gbẹdà sọ onílàkàyè ó yàtọ̀ sọ́ọ̀ tó nílàkàyè oníranù ẹgẹ́ ẹ̀kẹ́ ara ìbọn ṣe rí mm-hmm. ìkókò eh. èmi náà máa dìyàn ńlá láàrin ìlú. torí ah. ẹ méjèèjì ẹ méjèèjì ìwọ fẹ́ di kòkò àbí ìwọ fẹ́ di kòkò ṣé nígbà tí ẹ méjèèjì tẹ bá máa wọ́rí jọ tẹ máa lulẹ̀ pa eh? ìgbà ń wà jókòó síbi kan. àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló máa lọ bẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló máa lọ bẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ló máa lọ bẹ̀ dání. pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti ń wọ́ ọjọ́ gbó ti ń dé nìyẹn. ẹ̀rẹ́ ẹ̀wọ́ ó tún nílùú gbọ́. ìsànú mi ẹjọ́ ara mi. bàdé akọgbẹ́ mi ẹ̀dákẹ́. ọgbẹ́ mi ẹ̀dákẹ́ bá tún gbọ́ gbọ́lẹ́ ní ọ̀dọ̀. ara ni mi. ṣiyọ ìwọ tó mọ̀ kẹ́kẹ́. pé kó tó bá ta dẹ́nì sí i àmọ́ lọ bí igi alálẹ̀ níta ti kó dànù. Eh, ìyá yóò bá wá kí ọlọ́run ti dídá gbé ọ lọ. Ah! ìyá mi o. ọ̀rì tójú rẹ̀ ó rí. ọ̀rì bàbá rẹ̀. Ah! àmì ah! mi. bó ni ọ̀rọ̀ àgbàrò oko tá a lá lọ tá a ti gbowó rẹ̀ tá a ti àgbàrò. èmi tiẹ̀ ti gbàgbé eléyìí jáde. ẹ̀ sọ́ọ́rí àgbàrò ìgbà tí mo sùn ọkàn rẹ̀ mi wá ni mo ṣe lálà gbogbo apá mi èjìká mi ó gbé ẹsẹ̀ mi kẹsẹ̀ wokowoko ni ṣùgbọ́n ìwà ọmọ tó ṣẹlẹ̀ ní ìsìn níta ṣe ni pé ẹ̀yin méjèèjì ọ lọ ẹ lọ ṣàgbàrò tó bá wá dijọ́ mi o lè rẹ̀ wọ náà kò sẹ́ni tí èlé rẹ̀ tó bá ti àárẹ̀ wọ tàbí wọ̀ lọ́rẹ̀ á wà yọ síra wọn kò jù bá lọ bá a ṣe sínú ẹ máa lọ ẹ lọ ṣiṣẹ́ wọn. àti gbọ́n tó wí àmọ́ owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ bá a gbé owó sékè sówó tá a pín. sàbẹ̀tìkọ ah, ah, ah, sọ́ọ̀bọ̀n ti ń wí máa gbọ́ owó tí ń tọ́ka sí tí ń béèrè lọ́wọ́ rẹ̀ owó oko tá a fẹ́ lọ sí sọ́ọ̀mọ̀ wọn ti gbowó fún wa níjẹta àsìkò ọ̀hún fún ọ pé kọ́ ọ gbéra ni nígbà tó sì ní orí ọ̀bá pọ̀ lè lọ hmm. ẹ̀rọ sì máa gbà wá ó sì lọ. ntí àmọ́ pé yìí ò ní sọ́ọ́ni mo sì gbọ́ wọlé níjẹta báyìí àná ni kòkò kan yọ hmm. jíjà bó ṣe yọ ó ní sàbíkó ó ní owó ń bá ń gbé tàbí kó wọn pa mí kó wọn sì payá mi hmm. tí n bá ti gbówó lẹ mọkàn ṣe gidi gan mọkàn rà gbé fún ni máa gbé lọ bó ṣe lọnu bó ṣe rínú elédùn àgbọn. sàbìtì kò yé purọ́ sàbìtì kò yé purọ́ gbogbo alamọ̀ ọ́nù ìlú yìí ọ̀rọ̀ ọ̀run ni ìkòkò wọnú ìlú wa ìkòkò ṣe àwa lánàá ṣé ìjẹta ló wà náà àbánu àbóni. àná ló wà. ta lẹ lẹ́rìí rẹ. ọ̀dà ọ̀dà ẹlẹ́rìí mi rò. ọ̀rọ̀ ọ̀run ní kòkó wọnú ìlú wa. àní ẹlẹ́rìí mi. akẹ́kẹ́ o. akẹ́kẹ́. ọ̀ bá lè mí o. wáyé ah. wá. mo bẹ́ẹ̀ fi ọ́ jẹ́rìí nǹkan kan. owó tí mo fi wọlé ìjẹta tí kò gbé lọ owó ẹ̀yìn tí kò wọlé tó gbé tó lòun ọ̀pá wá baálé mi léde eh. tẹgbẹ́ fún mi tẹgbẹ́ sínú fìlà tẹni gbé sórí ibùsùn fún mi. Eh. baálé mi kókò kan ò dé àyín o. tọwọlé lánàá. Mm-hmm. ẹ wo ẹ dákun eh. bàbá mi mò ń bọ̀ lọ́yà ń gbowó tẹ̀ mí. Ah. ìkókó gbé ó ti gbé náà ìkókó gbé èmi ní sọ jẹ́wọ́ ìyàwó rẹ̀ sọ pé ìkókó gbé jẹ́bí òun ni kókó ìyàwó rẹ̀ sọ pé ìkókó gbé o. ó sì rà sàbìtìkó sàbìtìkó sọ ọ lọ sí sàb. baálé mi tó wọ nǹkan yìí. baálé mi tó wọ nǹkan yìí owó olówó lè lè owó tí kò kò sí ọ olówó lè olówó lè owó lówó. owó gíní owó lówó. dákúlẹ̀ lòdì ọ̀rọ̀ lọ́sí sọ́ọ̀sì fẹ́ kọ́. àbáwọ̀ burúkú lẹ́yìn ẹ̀ ìṣẹ́ lórí ibú ebi ìyàwó mi ló lórí gbogbo hmm. ọmọ pé bí ọ̀pọ̀ owó òkòkò. àní eyé máa parọ́ mọ́. tí kòkò bá wá dé ní ìsìn tọ́ba ló fẹ́ lò. ìkòkò wo ló wá bì láti bí ọ̀run ọ̀run ní ìkòkò wọ̀ lù. Ah, ah, àwa ló wá ní ìjẹta. àtàyè ah, ẹ̀ta mo tún ṣẹ́jú sí ọmọ ìṣẹ́mu àti ẹ̀ta. wọ́n ọ̀lẹ́ pọ̀ kú ọ̀lẹ́ òṣì náà ti. ọ̀lẹ́ pè mí kú. láwọn yòókù rẹ ni ọjà wọn lọ ṣàbàrò oníbẹ̀ eh, ọkọ̀ eh. ní bọ̀ kù. ẹ̀mí olórí gbogbo báyà torí ilé torí ẹlẹ́dẹ̀ kókó ònú ilé olórí gbogbo owó tí mo fẹ́ dọ́gbẹ́ sí kí n dọ́gbẹ́ sí kí n máa pé kókó kókó yìí. èmi ní pọ́ńpé ẹ́ pariwo ní pọ́ńpé aláìyọ ọmọ yìí. bàbá o. ní kúrìmù kẹfà ọ jíjó yìí. àṣẹ wà bàbá ara yóò ní fẹ́ gba fún lónìí. àṣẹ bàbá. níwọ lónìí ọ àsárẹ́kù tọ́gbà àrìjùlù tọkùn bó ṣe wà yìí lónìí ni kò ní dọ̀la. lónìí ló kú pa. ọ̀pọ̀ ọ̀pọ̀ tẹ̀lé wá gbára ẹ̀ ní fílà àdìtú làbí rẹ̀ àdìtú làbí yọ̀ bọ́ọ̀ nílẹ̀ bá ti rú ìyọ̀ lọ́jà ara lẹ́ni ìtú ilé. Taniọ́. Taniwọ Níbo ló ti wá dọ̀nà kú lọ́rọ̀? Èmi àbọ̀ bí o ti wá. Ìwọ náírà wa. Èmi ni. Lónìí tó rí mi ò ní lọ. Ayé yín àdá, ìwọ lẹ lọ. Lẹ́nu rẹ, kóró gbá rẹ fún kan tó sọ, ìwọ àti ni. Ká fún ọ. Ìyá ńlá ìyá náà kò lọ́lọ́ ní adúró. Ẹ mú èkì ẹran bí ó lè lọ pé. ẹ ti sọ ikú lónìí lónìí tẹ́ ẹ rí mi lẹ ti kọkú sí ọkọ ayé. àtìkú àtìkú kúkú lọ́nà ọ̀run. ẹ ní sọ̀rí rẹ. bẹ́ẹ̀ sọ́bẹ̀ ikú pọ̀ ayé máa tẹ́lẹ̀ kọ́ sọ́kọ̀ ẹ̀kú gbọ́yìn kò tí wọ́n pa àrùn hẹ́ndì ọmọlábẹ́ náà jẹ́ ó yẹ kẹ́ni òun ọkọ̀ òyìnbó ń jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ikú olókùn ah! iná gbọ́dọ̀ jẹ̀ lọ́sùn ògùn ṣẹ́gun irọ́ lọ. ẹ̀yin ọ̀nà ẹ̀wọ̀n ni. ẹ̀rọ ọkọ bí ọ̀rẹ́ lẹ́pẹ́ ni kò ní dáa fún yín. àkútúkù yín lọ́nà ọ̀run. ọkọ aláwọ̀ mọ. bẹ́ẹ̀ni wọn èkú tán. wíwọ ìwọ gbọ́ kù. lónìí tó kọjá ẹjọ lọ ni. wíwọ ìwọ ọwọ́ tẹ̀ láwọn ọmọ rẹ. ìwọ gẹ́ ń lọ. bẹ́ẹ̀ni. wọ́n jẹ́ ọmọ pé. wíwọ. wọ́n mhm. jẹ́ ọmọ pé kòkò ni mí. Ah! èmi mà ní èmi tí mo wà nílé tí mo ń ah! ah! ní wèrè pa ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ ikú ọ wọ́n pa kú ọ sílẹ̀ lẹ̀ fẹ́rẹ́ wọ́n kò sáwọn lóde lẹ̀ mọ́ àyẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó. ọ̀rọ̀ ẹ̀sọ́ àwọn gbé gbogbo ẹnu rẹ̀ sọ. Ètùrí lásán lásán ni ọ. Ìjọ lèmi tó ń wọ̀ wájú bẹ́ẹ̀. ẹnjìnì àti yọ̀ọ́ sì bára wọn mẹ́jà dada. ọjà torí yọ̀ọ́ pọ̀rọ̀ yóò pọ̀ mi. ọdún òdì òdì òdì èmi lèmi ọ̀pá wọ̀. mi ìsìn kò ní. irọ́ lọ pa. ọ̀yá jẹ́ gbogbo mi ọ̀yá jẹ́ gbogbo ẹnu rẹ̀. ọ̀yá ẹ lẹ́mìnì mọ̀ ń dán lóhùn mọ̀ ń dán lóhùn mọ̀ ń gbọ́. ẹ wí fún ọpẹ kẹrẹndẹgbẹ ni mímọ ti dáwọ ọdún ìjọkùn wa ara wa ni mímọ dáwọ ẹ bọ́ọ̀dà. màá gbọ́ màá gbọ́ mọ dáwọ òjò láàdí bá jẹ́rìí ìjà lọ sọ́dọ̀ wọn jagun ọbì kan ojú kò ní pẹ́ ní kọ́kọ́ ọ̀dọ̀ gbogbo fa ọ̀dọ̀ lẹ́gùn tí sáwọn àtàwọn ọ̀lẹ́ àdìbàbọ̀ ọ̀rùn mi là lọ́kẹ́ bàbá sáwọn ọ̀sán gbà wọ̀ta wọ́n dẹ̀ ọ̀rùn mi là ọ̀tá bẹ́ wájú oníwájú lọ́kà fọlọ́jú parí wọ́n dẹ̀ ọ̀rùn mi là àwọn òjòlá eh. adé abẹ́rẹ́ ìjà ọ̀nà tọ́lọ̀ wọn jagun obì kan tó ojú kò ní kò ní kó kọjá kó kó kó àrùn kò ní wọ́n. padà gbọ́dọ̀ padà padà ilé mi ni mò ń lọ. irọ́ lọ pọ́sẹ̀ mo lè padà ìgbónigbó kékeré ọ̀dọ̀ lọ́dọ̀ gbogbo fà ọ̀dọ̀ gbogbo fà òun lẹ́lẹ́gbẹ́ tí ń sanwó àtàwọn lọ́wọ́lẹ́ jẹrẹ rẹ̀ múlẹ̀. ikú pa olúborí ajé ló borí ohun gbogbo àrá lọ sílẹ̀ kò jò sílẹ̀ bá fẹ́fẹ́ bá wá fẹ́ gbogbo ẹ̀yà afọ òsẹ́nu òwìwí ètí bó wí lónìí ọ́ dàtẹ́ àwọn kì í ṣe kí ni amẹ́tẹ̀ tí wàá jókòó sáà ní ẹgbẹ́ kí ni àwọn ọpọlọ. bẹ́ẹ̀ bá gbógun tẹ pé gbẹ̀mí ti pààyàn. ọgbọ́n tẹ̀lé ah. àwọn báyìí ti pa nǹkan gbogbo ẹ̀mí tó ti sọ̀lù sókè. òní ló ń gbé gàjọ́ èmi ò mú ọdẹ bíi tẹ́tí nígbà tí gbinu kú àwọn ẹlẹ́yẹ ni wọ́n mú àwọn òkú ni ah. wọ́n ṣàtọ́kùn rẹ̀. ọdọ olúre bíi akọ̀tì òkè àlẹ́ ìbọn ọ̀tá wọ́n lè wọ̀ ọ̀tá wọ́n bá wọn fi ṣe nǹkan kan ọ̀nùmílà lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lájá ajọ́ òní jámọ́ lẹ́yìn ẹ̀kọ́ ah. ilẹ̀ ọ̀ gbọ́dọ̀. bẹ́ẹ̀ ni sọ́n ilẹ̀ ló pè náà fi dà lálẹ́ garaga. ajá dúdú máa rán gbọ́ngbọ́ngbọ́ngbọ́n nípa alájà pọ̀wọ́ kàtàkàtà nílò ọdún ọlọ́dẹ nípa alájà rẹ̀. àwọn méjèèjì ni wọ́n dín fún àwọn mìíràn lọ́jọ́ wọn pẹ́ ní baba níbi. àwọn ìlànà ní máa tẹnu ọ̀nìbí ọlọ́sàn gangan dàgìrì lálẹ́ kù. kùtùkùtù là gbọ́ pé owó jọ̀ọ̀sán gangan là gbọ́ pé orí ọ̀rọ̀ bí àkàṣe tọ́lọ́wẹ̀ kọ́ ewu òrìṣà ewu òrìṣà bọ́lá lọ sóde wa gbóhùn bọ́lá lọ sóde wa gbóhùn àjà bí ẹlẹ́bí àjọba yìí ní ìṣèlú nínú ẹran òkèwùkè aṣogogo látàn wọ́n dolú méjì àkàtì òkè alẹ́ ìbọn ọ̀tá wọ́n lé wọn bá wọ́n bá wọn fi ṣe kankan ọ̀rọ̀ mìíràn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀la. ojú ní gbayì láwùjọ orí àtẹ́lẹsẹ̀ báyìí náà ní gbayì láwùjọ ọ̀nà aṣọ funfun ní gbayì láwùjọ òkú ìwọ ikú pọ̀ lónìí ó kà mí lónìí ọkọ̀ ìjàgbọ́n ó kà mí lónìí ọkọ̀ ìyọnu. ọba ń wọ̀ yájà ọwọ èdè àti ẹ. ọ̀rọ̀ pátákó ibẹ̀ lọ́wọ́ mi yìí má sàn. Ẹ̀dá Ṣàngó onílé iná ẹlẹ́wùjà ẹ̀yìn lẹ́nu pẹ̀tọ́ òfò kan lọ́lẹ̀. Ẹ ẹ ọ́ ṣàgbọ́n bẹ̀, ajílọ̀dà o ajíyọrí o ajígbàgbàdà wíwìn ní kalẹ́ ní ọkọ̀ tá a pọ̀ ọmọ ọba rẹ̀ fún àga ó kìkì sí náà yọ̀dà má fi bá alájọgàn lọ́jú èmi alájọgàn ló wò wájú. mo ní rájọ mọ́ ọ̀pọ̀ lára tèmi ọ̀gbọ́dọ̀ ṣe kí torí pé gbóná ní kọ̀rọ̀ tèmi ọmọ ẹgbẹ́. ìfọ̀ nígbà ìtọ́jú àwọn onígbà ìtọ́jú àrùn. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ kílẹ̀ tó bọ̀ múlẹ̀ ikú òní tó bọ̀ kílẹ̀ adá ẹ̀yin àbáláàrú ah. ẹ mú ẹkẹ ẹkọ bí òrẹ lẹpẹ yìí ah. obì lásán lásán bí yẹbùyẹbù lẹpẹ ni bẹ́ẹ̀ bá tún kún ẹ máa bọ̀ mọ ń dóyè ẹkádò èmi mà ní èmi pákúrú làkúrú ọlákúrúkúrú jagun ọ̀ṣàdì ní ti gbẹnu atẹ́gùn jọ yẹ̀wò ẹ̀rù ewúrẹ́ mi sojú lẹ́lẹ́jọ́ gálẹ̀ lẹ́ngà mi tutù lẹ́yìn ògbóná nù èmi àtìdá alátẹ̀gùnbọn mi gbóná ni kò ní dáa fún yín bẹ́ẹ̀ bá tún kún ẹ máa bọ̀.

bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojú ara gbẹ́nẹ́ fi sóye gbogbo ara lòwúrọ̀ fi sẹ́yọ akẹ́rẹ́ ìdìbò ìdájọ́ tẹ̀ ọ́ mọ́mùsẹ̀ ilẹ̀kùn sí sàwùrì bá ti ọjọ́ kan bá lọ bẹ́ẹ̀. pàtó wáyé pàdé láàrin èmi ti dọmọ wà bí fọmọ òjọ mo di ní eré epo tí n tó ti kàrà ti kàrà mo dà tẹ́lẹ̀ nígbà mi sóye mo dà gbọmọ tí gbọmọ wọlé ó yà dáwọ́ pé ilẹ̀ mú wa ilẹ̀ mú wa. ìyá àbá láàrú ni. ó bẹ́ẹ̀ ikú ìjẹ́ ìdúró àrùn mọ́kì jẹ́rù bẹ́ẹ̀ ni mo lè mọ́ pé ayé gbọ́dọ̀ ní kótó pé kú wọ́n jẹ́ kótó wọ́n pé ẹ̀rùn ọ̀pọ̀ fẹ́ ọmọ náà lè jọ sọ́gbà ìyá mi ẹ̀jẹ̀ ẹ̀ wọ́. kẹlẹkẹ o tẹ n gbà sọ wọlé yọ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ ọ ọ ọ.